kìkì o. tẹ̀bí tara tòjú lù mọ́ ó síyá o. ẹ wá gbé tó kan àròtàn tó fà kìkì o. ètò alánú baríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú tó lè tó yẹ. ètò alánú baríkà àti oníkejì. àràgbá yàmúyàmú tó lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́jẹ́ o ètò tí ó là fi yọ tí ó là fi wé. kò lábùkù kò lábàwọ́n lóye. bábí àǹtà látọkùn ètò. kọlábùkù kọlábàwọn ọkùn fún òye. bábí àǹtà látọkùn ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bóyá tó sì tọ́lú o. tọ́lú tọ́lú. kò ṣe bóyá tó ẹ jẹ́ kí àwọn akíwò olólùfẹ́ wa pé ẹ̀tọ́ kò dédé àsìkò yìí o ǹjẹ́ ṣé àlàáfíà lè wà bí? Kama máa kí n pé. ká máa kí n pé ṣàlàfíà lẹ́wà gbogbo ní kọ́ ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ wa ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa tá a pè ní people's opinion tí ẹ bá gbàgbé ẹ rí kórí ètò yìí ni a ti máa ń láǹfààní láti máa jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tí ó dàbí èrò ọkàn táwọn èèyàn ti fi ṣọwọ́ sí wa lẹ́yìn ìgbà tí a ti ṣe àwọn ètò wa tán irú ọkàn táwọn èèyàn fi wá ṣọwọ́ sí wa yẹn ẹ̀rí pé wà very important òun náà nìkan tí a máa mú wá fún yín láti àsìkò yìí lọ kó wá tó di pé bóyá máa bọ́ sínú agbami opinion àwọn èèyàn láti máa mú wá fún yín àwọn èèyàn sọ̀rọ̀ tó pọ̀ gan gbogbo ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ pátápátá mo lè sọ fún yín gbogbo ìlú múlà ká ìdání gbogbo ẹ̀ ló mú ọgbọ́n dání gbogbo ẹ̀ ló dẹ̀ mú òye dání tí ó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ fi ẹsẹ̀ kan sáré dọ́dọ̀ ìkan lára àwọn iléeṣẹ́ tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí iléeṣẹ́ oea apps twenty twenty one ni mo sọ fún yín pé a ti ń polówó wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ra product wọn náà jẹ́rìí pé product wọn ṣiṣẹ́ gan oea apps iléeṣẹ́ alálùbáríkà tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ta ìlera health òun ni wọ́n ń bá dúró gbogbo tó bá ti jẹ mọ́kẹ́ lálàáfíà kí nǹkan kan má ṣe yín nínú ara òun nìkan tó dúró fún tiwọn wọ́n wá ní ká sọ fún gbogbo èèyàn aláwẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ̀gbà wẹ̀ wípé ẹ ṣàkíyèsí inú body system yín ẹ wo inú àgọ́ ara yín kí ni ìṣòro tó wà ń bẹ̀ anything tó bá ti dàbí àìsàn tàbí àrùn tó farapamọ́ sí yín lára iléeṣẹ́ oea apps wọ́n ní kẹ́ lọ fọkàn balẹ̀ wọ́n ní kẹ́ lọ fi ọkàn wọ́n ní kẹ́ lọ fi balẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n sọ pé ó máa fi yín sílẹ̀ tó máa lọ láì kù síbi kankan ó lè jẹ́ pé inú ara nìkan ti ṣe yín ó lè jẹ́ inú egungun ó lè jẹ́ ojú ó lè jẹ́ ara ó lè jẹ́ ìtọ̀ ṣúgà ó lè jẹ́ diabetes ó lè jẹ́ anything tó bá ti jẹ́ máìsàn tó ń disturb yín nínú ara ẹ kàn sí wọn léṣe oea apps ẹgbẹ́ polówó wọn kó tó di pa máa tẹ̀síwájú. oea apps and strong spicy. oea. gbangba gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lògbà oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea company compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún bí ó ṣe jẹ́ onílẹ̀ ti gbọ́ yẹn ìlera gbogbo yẹn ló jẹ́ wọ́n lógún nílé iṣẹ́ oea ẹ gba fóònù wọn tí ó jẹ́ pé tẹ́ bá pè é ọ̀gá àgbà tó nílé iṣẹ́ gangan àwọn ni wọ́n máa gbé plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gan ni ẹ wá jẹ́ ká tẹ̀síwájú ká bẹ̀rẹ̀ sí ni máa taari àwọn voice notes tí ọ̀pọ̀lọpọ̀ sọ àti nǹkan tí wọ́n wí nípa justice for Mohbad tí à ń bá lọ yẹn ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ ṣeun kú kalẹ̀ ẹ̀lú òun ẹ̀ka ara ẹ̀ka sọ ẹ̀ka alẹ́ o gbogbo QH radio family akí gbogbo yìí o lọ́kùnrin lóbìnrin ní grandma ní grandpa akí gbogbo ilé o akí gbogbo yìí o gbogbo àwọn tó ń bèèrè wa Mr Babatunde I got your message thank you mi ò ráyè dáṣẹ́tò ni o but I got your message the other day ẹ ṣe gan-an o tẹ́ gbàgbé wa thank you very much ó tún láwọn the other caller tó ń bèèrè àwọn rántí láti Canada àmúwà lálàáfíà o ẹ ṣe gan-an o tẹ́ gbàgbé wa tẹ́ pàwọ́tì thank you very much mo dúpẹ́ o gbogbo àwọn QH radio staff ọ̀gá quadri amsat àti gbogbo staff mo kí yín o mo júbà o ẹ o ẹ iṣẹ́ takuntakun o àtàwọn QH radio family mo kí gbogbo ilé o ẹ gan o ó tún láwọn àǹtí kan tó máa ń pè láti Egypt àgbàgbé yín o àfi bin ó tọ́jọ́ mẹ́ta o i'm sending my greetings So, láti dá sí ètò wọn ní láyà fálánà pé wọ́n pè ti ètò ah ah your excellency sir ó mọ̀ ga o kí ló wá dé ó látàfàfù ah, ah. ẹ tó wá ẹ já wá sí i kí ló báwo ló ṣe lọ kí ni scores kí ni Wùmí ṣe gangan náà sẹ́yìn by quitting the case yà ẹ ti wá fi yé wa nísìsiyìí pé ó dá yín lójú pé ẹ̀yin ti ní information tẹ́ ẹ̀ dẹ̀ ti verify you have verified this information pé ní tòótọ́ o ó ní nǹkan kan tí Wùmí ṣe there's an error of commission ó ní nǹkan kan tí Wùmí ṣe tẹ́ ti verify tó fi wá jẹ́ kẹ́ ẹ wá decide nísìn because why now ó ti tó oṣù mélòó sí tẹ́ ẹ ń gbé Wùmí kiri tẹ́ ẹ ń defend Wùmí kiri so after how many months ṣé ẹ ń wá ìwà ni ẹ á sọ fún wa nísìnyí pé ẹ ti wá jáwọ́ nínú kéèsì yìí so by quitting the case ẹ ti ẹ ti fi yé wa pé there's something Wùmí have done tí kò tó ti wà directly implicated in something she has done you cannot deny it you cannot minimize it you cannot uh, explain it you cannot defend her you cannot erase it mind you you cannot undo Mohbad's death so nisi your excellency sir tó bá jẹ́ ìdílé ni ọ̀rọ̀ yiti ti ṣẹlẹ̀ ni is it enough ṣó wà okay kí agbẹjọ́rò yẹn after getting all the facts Show wa yẹ pé kẹ̀kọ̀ jáwọ́ lọ́wọ́ yìí is that all you can do? we are proud of you o adúpẹ́ gan ni don't get me wrong i'm very thankful pé you are now publicly saying that you are no longer associated with uh, Wunmi but ṣé is that all you can do ni mo mọ̀ pé ti sign eh, confidentiality agreement àti non-disclosure àti gbogbo yẹn a mọ̀ pé ti sign gbogbo yẹn ṣùgbọ́n She ó ní any other help tẹ́ ẹ lè fi help wa pé at least for the memory of the boy for the for the dignity of the family you know what else can you do having the information that you have now what can you do to support so that at least kẹ́tì ẹ̀ fi kẹ́ ẹ pọ́n wọn lé ẹ pọ́n wọn lé pẹ̀lú ìdáhùn you know according to Wunmi kí ló ṣe ikú pa Mohbad according to Wunmi you know what kill Mohbad that's all we are asking but you have that answer you know what happened you have all the facts eh so is there anything else is there anything you can encourage Baba Mohbad to do eh are you going to encourage Baba Mohbad to sue Wunmi directly sue Wunmi can you encourage uh, eh, prime boys to also sue Wunmi uh, àti Naira Marley náà ó tún ní Naira Marley ló pa Mohbad well, eh, we would like to see all these three people at least if they want to come together or they want to do it separately we would like to see afẹ́rí pẹ́yọ̀ afẹ́rí pẹ́yọ̀ afẹ́kẹ́ léwùmí lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ bá léwùmí ẹ máa bá Wùnmí ẹ máa bá Wùnmí torí bàbá ti fi yé wa pé ó ní nǹkan kan tí Wùnmí ṣe that makes her indefensible ó ní nǹkan kan tí Wùnmí ṣe ẹ bẹ́ẹ̀ you know now PrimeBoy nígbà tí mi ní ìwọ ló pa Mohbad tí wọ́n wá ń fi ọlọ́pàá tó tún fi ransom tó fi ń lé ẹ kiri tó ń wá ẹ kiri you should remember that you can ẹ lè wẹ ọ̀rọ̀ yẹn mọ́ you cannot wriggle out of that kò sí any police uh, eh, clearance tẹ́ ẹ fẹ́ ṣe your name is gonna pop up anytime you want to travel overseas and they request a police clearance you know if you if you are doing anything important uh, overseas for instance wọ́n jẹ́ Canada ni if you like live here for twenty years tó bá if you are doing some important application wọ́n sì máa béèrè police clearance ni so those are permanent things mind you Mohbad is dead is permanently dead you know so at least do something about it sue her ó yẹ kẹ́ ẹ sùn and yes Naira Marley ṣó possible ṣá pé kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ tiẹ̀ ṣe collaboration kẹ́ ẹ wá join kẹ́ ẹ wá ṣe eh, lawsuit class action lawsuit kẹ́ ẹ wá sùn Wùmí pé Wùmí o àbíẹ́lẹ́jọ́ wọ́n kí gbogbo àdúrà person of interest ó ti pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lórúkọ pé Wùmí o àwa wá ń bí ẹ́ nísìí as a person of interest having the information that we ha now have from Baba Falana pé there's something you did that makes you indefensible you know kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kẹ́ ẹ wá tẹ́ ẹ bá fẹ́ ṣe é lọ́tọ̀ọ̀tọ̀ ni o tàbí kẹ́ ẹ bá fẹ́ sunwọ́pọ̀ kẹ́ ẹ jọ sùn wù mí ni o we would like to see some action kẹ́ ẹ léwu mi tẹ́ ẹ bá léwu mi tẹ́ ẹ lé dáadáa ẹ máa bá wù mí kẹ́ ẹ ṣùgbọ́n kẹ́ ẹ bà lé kẹ́ ẹ wá dá sẹ̀rí àfún kẹ́ fún ní prayer kó má kó má rọrùn kó má kó jẹjẹ in the daytime kó má rọrùn sùn wálé tẹ́ ẹ bá fún mi ní pẹ́yọ̀ ó máa sọ̀rọ̀ ni ó máa sọ̀rọ̀ ni àti sísí nẹ́ẹ̀sì náà à sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀ sókè o kó yá tètè sọ̀rọ̀ sókè ni o òun náà ṣàárẹ̀ bó ṣe ń lọ à àǹtí bọ́sẹ̀ à ń kí yín o wọ́n lè ń gbọ́mọjó pé ń pílànì pátí ó mọ̀ ga o ẹ pẹ̀lẹ́ ti yín o kí ló ń dùn nù yín ná ó mọ̀ ṣe o what a what a what a shame wàhù ah ah ó ga o ẹ wẹ́ I shall say no more it's okay eyín ń bẹ lára yín ó ń bẹ lára yín ni it is well ẹ ṣe gan-an. tẹ̀mí tara tòjú ló mọ̀ ọ́ tún síyá o. ẹ̀wá gbé tó kan àtọ̀ tó fà kíkì o. ètò aláàánú báríkà àti oníkejì o. ẹ ló Alhaji Quadri ẹ kú ìrọ̀lẹ́ o ẹ kú iṣẹ́ takuntakun ẹ lórí ọ̀rọ̀ CCTV camera a dúpẹ́ pé òdodo ọ̀rọ̀ ti ń jáde ṣe rí lákọ̀ọ́kọ́ náà bàbá Fálànà tó sọ pé òun ò rẹpẹsẹ́ǹtì Wùmí mọ́ tó bá já àwọn ọmọ abẹ́ẹ̀ ló bá ń rẹpẹsẹ́ǹtì Wùmí bàbá Fálànà náà ló ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹjẹ́ àgbẹ̀yẹn ti sẹ́gbẹ́ kan kí bàbá Fálànà rántí pé ọ̀rẹ́ ọmọ òun ni Mohbad wọ́n sì jọ kọrin ṣẹ́wárí lórí ọ̀rọ̀ CCTV camera láńlọ́ọ̀dù ni wọ́n ó lọ bá o torí pé láńlọ́ọ̀dù ló install cctv camera sínú ilé rẹ́kọ̀ọ̀dù tí cctv camera tó ń rìkọ́ọ̀dù nínú ilé Mohbad ó wà ní rẹ́kọ̀ọ̀dù àwọn tí wọ́n ta cctv camera láńlọ́ọ̀dù mọ gbogbo ohun tó yẹ kó mọ̀ torí òun ló install ẹ̀ tán bá mú láńlọ́ọ̀dù dáadáa yóò jẹ́wọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ àti rẹ́kọ̀dù cctv camera because ẹ̀yìn ìràpẹ́ kó wà nù ilé ni àwọn kan ni wọ́n mọ́nítọ̀ ẹ̀ níbi tó ti mọ́nítọ̀ ẹ̀ yẹn wọ́n ní rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ so kán lọ bá láńlọ́ọ̀dù yẹn kán mú dáadáa tá à ń gbọ́ tẹ́lẹ̀ ni pé wọ́n ti lọ bá láńlọ́ọ̀dù wọ́n ti fún ní nǹkan ó ti sọ pé òun ò ní rẹ́kọ́ọ̀dù cctv kámẹ́rà òun kọ́ install ẹ̀ sínú ilé ni kò sódodo ọ̀rọ̀ nù tó sọ yẹn o rẹ́kọ́ọ̀dù wà níbì kan láńlọ́ọ̀dù sì mọ̀bi tó wà òun ló máa wá wá ńgbà tọ́rọ̀ bá dé ibi tó yẹ kó dé a dúpẹ́ pé òdodo ọ̀rọ̀ ti ń fojú hàn justice for Mohbad is a must. ẹ máa bá ṣe yín lọ ọlọ́run á máa wà pẹ̀lú yín o ẹ kú ìtẹ́nu o ẹ̀mí á ṣí kà lágbára ìdùmarè ó dàbọ̀. ìtara tòjú ló mọ̀ ọ́ tún síyá o. ẹ wá tó kan ọ̀rọ̀ tó tó kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. hello Alhaji Quadri kalẹ̀ o ẹ kú ètò ẹ kú ètò lónìí ẹ̀rẹ̀kúṣẹ́ náà mo rí ètò ìtẹ́yà ti bíi ti bàbí ṣe ní ọ̀sán yìí ẹ kú ètò náà ọ̀rọ̀ àwọn àrùn lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí ni torí ti spending tí wọ́n ní òfin ní court ní corona court ní àní corona ní àná ìtẹ́yà kan wọ́n yé tí èmi káàdì bẹ́ẹ̀ ni pé spending kan fún ara ẹ̀ kó máa kó máa kó máa lọ dọ́ọ̀lù ara ẹ̀ kò dàbí tí aláwọ̀ kan tí wọ́n kó wọn tí wọ́n kó wọn tí wọ́n lè tọ́ ẹ pé before ní last year tí àwọn èèyàn dún tán tán tán owó fún wọn ti pé owó wà ní mọ́tò pẹ̀lú Mohbad bàtàn bọ̀ láti láti ṣó ó bá wọn délé kó tó jáde níjọ́ kejì yẹn so gbogbo tó ṣẹlẹ̀ bàtàn kó wà ní mọ́tò gbogbo tó dùn ẹ̀ rí ní mọ́tò ó yẹ kó lè explain ẹ̀ ó yẹ kó lè sọ tòun náà òun náà òun náà ó ní ó ní fáàtì jìlọ níbẹ̀ yẹn ẹni tó máa jà nílé àti mọ́tò ti ń jábọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ ní èbúté mẹ́ta tó ṣẹlẹ̀ ní ní èbúté ní tó ṣẹlẹ̀ ní èbúté mẹ́ta yẹn tó ṣẹlẹ̀ pàtó fi gbẹ̀gùn bá gbẹ̀ jọmọ yẹn sínú sínú kanáà bẹ́ẹ̀ ó yẹ kó lè explain ẹ̀ fún ó yẹ kó lè ṣàlàyé náà ní court ní kòrónà court wọn ní kòrónà tí wọ́n wà tó máa gbogbo àwọn fáàtì wọ́n lè mọ̀ pé wọ́n lè mọ̀ pé Wùmí gangan fún ara ẹ̀ pé òun gangan kò kò fi báwọn lòun bá lọ́rùn lẹ̀ kẹtàn já fẹ́rẹ̀ mẹ́ta náà jáde nílé yẹn ó dẹ̀ wà ní oṣù mẹ́mọ́jú ni so òun náà rí nǹkan kan tó ṣẹlẹ̀ kì í ṣe bọ́ọ̀ṣẹ̀ náà ò bá pàgbà mọ́tò tó tẹ́ kó jáde tó tẹ́ kó ń lọ sí òun lọ sí ibi kan tó ń lọ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Mohbad omi staff Mohbad pa ni so òun náà rí gbogbo wọn àwọn ọmọ tó ṣẹlẹ̀ ìjà ọ̀tá jà sí ọ̀tún fi délé ìjà ni wọ́n kọ̀ǹtínú iná kọ̀ǹtínú ìbúté mẹ́ta tó ti Mohbad fẹ́ jọmọ ẹ̀sùn kan náà tó wà ń bẹ̀ wọ́n ti wà ní mọ́tò ni kò bá wọn délé ó ní ìlú ọ̀tá ti sọ ní láti kò ní kò náà tó wà lọ́dọ̀ lára ẹ̀ wọ́n máa wojú sáwọn ará àgbìn tó ti ó ti fọ́kọ̀ ó ti fọ́kọ̀ pìlà ọkọ̀ torí pàtí àwọn tó fẹ́ ìgbà tí wọ́n tún kọ́ tó gbẹ̀jáde kó ní kíní àwòkọ́ Yékúdí ẹbí lọ́wọ́ bọ́sùmá bọ́sùmá bọ́sùmá kan ló ń pìdì fún ọ̀rọ̀ yìí ní orí lórí platform Yékúdí pé ó kú spending bẹ́ẹ̀ kan kan try kan rí sí owó fún un ìlú bẹ́ẹ̀ kún fẹ́ ṣe kí ni ẹ̀wọ́n ní òkè kan kan lọ gba kan gba àkáǹtì mama spending ń pè àkànwá lóṣogbo pé mama spending pé ọmọ ẹ̀ ti dàgbàlagbà so that's the reason tí wọ́n fi fèsì owó yẹn pàtàkì àdéhùn owó yẹn tán sọ́sọ́ àkáǹtì àkáǹtì wọn yẹn ni ìpele nìkan sanwó yẹn sí but unfortunately pàtàkì at last wọ́n ní àkáǹtì spending ni wọ́n sanwó yẹn sí owó tí wọ́n sọ ọgbà tí wọ́n pé two million tí wọ́n máa fi bail out sẹ́ńjì ò jẹ́ kí kò fún wọn ní àlẹ́ kò fún àwọn yẹn ní kò fún wọn ní feedback wọn pé owó ti wọ two million àbí ìkàbáyé lákàǹtì wọn káàkó kó sì wàá mọ ẹ̀yẹ kó fún wọn kò tí ì tíkẹ́ àìtó tó wọlé sákàǹtì yẹn up till now tẹ́ pé wọ́n àyè kúdìẹ̀ kan láti ó láti gbàdájọ́ fún fẹ́ mọ́ bá bọ́ọ̀sì máa jà lórí iṣu yẹn bóun ló dé pé kó kàn ló platform láti kọ̀tọ̀ lọ́fi kọ́ra lẹ́fi ríṣì owó fún spending and the all this thing tí wọ́n ṣe yìí náà owó tí wọ́n gbà tí spending gbà is over is over seven million ẹbí ẹbí ẹbí bọ́ọ̀dù àkẹ́bí owó ìlọ́wẹ̀ bọ́ọ̀dù àgbà owó bẹ̀ spending náà àkáǹtì spending náà sanwó sí bẹ́ẹ̀ wọ́n lè ṣe fígọ̀ owó yẹn out pé táwọn rí nìyí but according to wọn yẹ kó tí ó ní owó tán gbà is over seven million lórí two million tó ní kí wọ́n sì pẹ́ kọ́ fi kọ́ fi bílẹ̀ out kó má kó má lọ sí Christmas nínú nínú prison bẹ́ẹ̀ yẹn so so opportunity wa tí wọ́n ti lè dáwọ́ fún rẹ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn nísìn ntí mi fẹ́ tó àti sọ́n bẹ́ẹ̀ nìyẹn wọ́n lè tún lè ṣòro kan fún irú kan kí kí ètò ìlú tó pé káwọn yóò ṣòro fún àwọn èèyàn máa máa tako ẹ̀yìn nítorí táwọn yóò ṣòro fún gbà kékeré fi ṣe over seven million eh, eh, bì lọ́wọ́ bosman ẹgbẹ́ bosman kẹ́ bì lọ́wọ́ alájí kọ́dírì èyí kújú kan láti máa sọ̀rọ̀ pé sẹ́ńdì òpó àwọn ọmọ pòpó mọ́ wọn ti lọ́ọ́ ti jagbọ̀ ìṣòro fún rẹ́stò nítorí pé tó gba tó gba prime jáde ó náà ní kó lọ sí kó sáré pé lórí ó tán gba prime boy jáde ó lẹ́ni two million ó lẹ́ni kẹ́rì sí two million yẹn fún un gbàtàn gba owó yẹn tán gba owó yẹn lọ wọn sọ pé owó ti yóò ti wọ two million kan lè stop owó yẹn àwọn ìkan tún court ní láti máa send spend yẹn láti máa láti máa send owó yẹn sí wọn ni títí títí wọn kún àti tí wọn pé tàtí owó yẹn pé gan tí mọ wọn wọn pé wọn wọn wọn hansa kọ́ it's over seven million tó wà lọ́wọ́ ẹ̀ bẹ̀tí wọ́n tán ṣe yẹn it's not worth it wájú ẹ̀ ń sọ wọ́n sọ pé eh, bọ́tà kan ni kínní kan ni kọ́mọ ẹ̀kọ́ wọn àti kíyẹn wáyé anything tó bá yẹn bá ń lọ sí ìwé tó ń gbé lẹ́kọ̀ọ́ ó ti wà lẹ́kọ̀ọ́ tipẹ́ kò ṣe pọ́ṣẹ̀ tí kò kí n ṣe ọmọ abroad kì í bá bọ́ọ̀dù náà bí sí so kó náà kó kó kó kó kó yá yẹn kó yá yẹn brain tẹ̀bí tán ṣe fún wọn ní ìsìn wọn fi help wọn gbà tẹ́ tẹ́ torí pé tó wà lórí ẹni sì máa ń ṣe pé òun ló pe nọ́ọ̀sì wa òun ló fẹ́ pe nọ́ọ̀sì tó dẹ́m dé wọ́n fi pè wọ́n àti nọ́ọ̀sì yẹn jọ kòlábò ni tí ò bá lọ́ọ́ pé tí ò bá lọ́ọ́ yára ẹ̀ ń pè tí wọ́n ti máa sọ ń bẹ̀ nìyẹn kó yára ẹ̀ ń pè tí sọ́wọ́n ara kó sọ gbọ́n tó ṣẹlẹ̀ láti wọ́n ti bọ́ láti láti kòròdú títí wọ́n fi dé tẹ́bi dé lẹ́kí bẹ̀ yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣáà ti ṣẹlẹ̀ ìbí tí màá ti sọ pé tí wọ́n ju wọn sójú kí lórí tó dákẹ́ bí wọ́n kókó bí wọ́n kókó rí wọn kan nílẹ̀ kó ti sọ̀rọ̀ ní sí nìyẹn o tí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ kò tó máa dá sí mọ́ ọba lọ́ọ́ ti mọ́lé that cup of tea yẹn alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú sóhun lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì ni. àràgbá yàmúyàmú sóhun lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́jẹ́ o. ètò tí o là yọ tí o là fi kò lábùkù. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ tọ́lú. tọ́lú tọ́lú. o. tọ́lú tọ́lú. o. ń gbọ́ lórí afẹ́fẹ́. ń gbọ́ lórí afẹ́fẹ́. hello ẹ káàárọ̀ o ẹ kú iṣẹ́ kú ògbẹ́ o èmi tó gbogbo gbà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ni ni mo gbọ́ o ọ̀rọ̀ nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe voice message ránṣẹ́ sí yín báyìí ni pé mi tẹ̀ fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ lórí ètò rárá torí ọ̀gá tó pè wọlé tó sọ pé òun fẹ́ kọ́ṣọ́ ìyá Èkìtì sí nǹkan kan ṣe rí ilé ayé yìí àdúrà kó tù wá lára kò sẹ́ni tó ń gbàdúrà pé kára máa ní ń lọ àwọn àwọn ìran bàbá bàbá bàbá bàbá wa wọ́n ti fẹ́ ní wọ́n fẹ́ ní wa àwọn bàbá wa tó bí wa lọ́mọ tó fẹ́ ní wa kò yẹ káwa fúnra wa tó fẹ́ ní ọmọ wa tá a bí sílẹ̀ ó yẹ káwa gan náà jẹ̀gbádùn nílé ayé kó tó di pé àdàgbà tá a lọ bí tá a gbà ń lọ kì í ṣe inú ìyá ló yẹ ká kú sí. ókè nígbà táwọn kan bá ń gbé gbé pé kí ilẹ̀ Yorùbá lè dáa táwọn kan fà á sílẹ̀ se nǹkan tó dáa wọ́n sọ yorùbá òkú ẹnu yorùbá òkú àdéhùwà pẹ́ẹ́nu wa àwọn òkú. ẹ mo fẹ́ sọ kinní kan fún yín ni yín mo mọ̀ pé ẹ̀ ń káàkiri gbogbo ìlú lágbára ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ rìn nílẹ̀ yóò sọ́gi bẹ́ẹ̀ ọkọ̀ ojú omi kò ní rì sínú bẹ́ẹ̀ bá ṣe ń lọ rilẹ̀ máa bọ̀ rí mo mo fẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ ṣe kinní kan fún mi kẹ́ ẹ tẹ kẹ́ ẹ tẹ lọ sí UN kẹ́ ẹ mo mọ̀ pé ẹ máa mọ̀ yìn sí United Station àbí bẹ́ẹ̀ mọ bọ́ ṣe ń pè bóyá United States ẹ máa mọ̀ yàn síbẹ̀ kẹ́ ẹ sọ pé kán bá yín wádìí ọ̀rọ̀ Yorùbá Nation ní UN ṣebí gbogbo àwọn gọ president ló lọ ṣe mítìn bẹ̀ lọ́dọọdún ṣèbí eléyìí tó ṣe lọ́dún tó kọjá ẹ̀ ṣèbí wọ́n yan aṣojú yorùbá nation wọ́n yan wọ́n ní kán mú wọ́n ní kán fa aṣojú wọn kalẹ̀ ká nípa àti ní president ara wa ni president ní bá lọ àbí kò yé yín ok eh, yorùbá tó ti kúrò lábẹ́ nàìjíríà láti november twenty year two thousand and twenty two gbogbo àwọn lọ́balọ́ba wọ̀nyí ló mọ̀ pẹ́sidẹ̀ntì Tinubu gan mọ̀ kí lorúkọ ẹ̀ eléyìí tó kúrò ń bẹ̀ kó tó lọ yìí Buhari ó mọ̀ pé Yorùbá ti kúrò lábẹ́ lábẹ́ Nàìjíríà nǹkan tí ò ṣe jẹ́ kán mọ̀ nílẹ̀ Yorùbá ni pé wọn ò jẹ́ kírú ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ wọ̀nyí wọn tẹ́ ẹ̀ kàròyìn wọn ò jẹ́ kẹ́ gbé ẹ̀yin gan ẹ̀ lè sọ pé ẹ̀ mọ̀ aláàjì wọn ò jẹ́ kẹ́ gbèrò nìyẹn ni wọn jẹ́ ká gbèrò ní yorùbá nation òfin tọ́dẹ̀ fi sílẹ̀ fún yín ni pé tó bá ní rédíò station tó gbé ọ̀rọ̀ yorùbá nation pé wọ́n máa fáìní ẹ̀ ní twenty five million ọ̀ọ́kán gba lásìsì ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin gan ẹ̀ lè sọ pé ẹ̀ mọ̀ ṣùgbọ́n ọba tó fòpin dààmú ọlọ́gbọ́n tó fi ọgbọ́n dààmú òpò ó fọ̀rọ̀ Yorùbá nation ó fi rú gbogbo wọn lójú ni ṣé Tinubu gan sọ pé òun ò mọ̀ ó kè é nìsín ni wọ́n sọ pé àti ìgbà Yorùbá nation ẹ ṣàrí bí ìyàwó Abíọ́lá bó ṣe ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé àti ìgbà Yorùbá nation ni Nnamdi Kanu máa sọ̀rọ̀ tó tó tẹ eléyìí tí ìyá Modúpọ̀ nítìrí tó ń sọ nígbà tó ti ní kán lọ gbìn ṣèbí wọ́n ṣe awareness kiri báyìí wọ́n ṣe sọ pé kán lọ gbé wọn ní ọjọ́ Monday ọjọ́ monde gbogbo àwọn lọ́balọ́ba wọ́n gbé wọ́n gbọ́ pẹ̀lẹ́ wọ́n gbẹ wọ́n gbé gan-an lè yan ifá pé kí náà tẹ̀dẹ̀ fẹ́ ṣe sí bíi ọ̀rọ̀ yorùbá ni ọ̀rọ̀ yorùbá ṣe bẹ́ẹ̀ bó ṣe dogúrù ifá ní láti máa sọ fún wọn pé nígbà tán dáfà yẹn tán wọ́n ní ògbè fohùn fólóhùn nífà sọ ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n gbé ifá yẹn ìṣanṣin gan lẹ̀ wáyé tó jẹ́ pé ogbè fòǹfò lòun wọ́n wá béèrè pé kí ni ìtumọ̀ ogbè fòǹfò lòun pé Yorùbá fẹ́ dá dúró pé kan fi nǹkan tó ń ṣe tiwọn fún wọn pé wọ́n fẹ́ dá dúró eléyìí tó pera ẹ̀ ní eh, elite ọba pé olórí gbogbo ọba gbogbo aládé ẹ̀yẹn Ọọ̀ni Ifẹ̀ òun ló dìde sọ̀rọ̀ nínú wọn pé à ṣé kò sí nǹkan tán lè ṣe kí Yorùbá má lọ kókó lórí odindi ọba kó máa sọrú ìyẹn jáde lẹ́nu ẹ wo aláàjì bóyá láṣẹ máa jọba mọ́ nílẹ̀ yorùbá níbi nìkan táwọn lọ́balọ́ba wọn tọ́ra wọlé ọ̀rọ̀ tí mò ń sọ èmi fẹ́ sọ lórí lórí kinní ni o kìdẹ́ ṣe pé bóyá ẹ̀rù ń bà mí láti sọ àbí kò yé yín bẹ̀tì mi èmi ò mi fẹ́ kéèmí pẹ̀lú èèyàn méjì ká máa ta òun síra ní orí pílásọ̀mù yín torí kì í ṣe ọ̀rọ̀ yorùbá nation lẹ torí gbé platform yín kalẹ̀ ṣùgbọ́n tilẹ̀ yorùbá tó bá dáa gbogbo wa ló máa kàn ẹ máa tó sọ̀rọ̀ pé ṣáwọn eléyìí náà fẹ́ fi jẹ olórí náà fẹ́ fi ṣe pé ṣáwọn àgbààgbà kan dà tẹnu wọn kò náà fẹ́ fi ṣe olórí àwọn wọn ò lè bá wa délẹ̀ wọn lè bá wa délẹ̀ yorùbá nation ilẹ̀ ilẹ̀ nàìjíríà àwọn tán fọwọ́ mú yẹn náà náà máa fọwọ́ mú àbí kò yé yín lórí ọ̀rọ̀ yorùbá nation yìí tá a fẹ́ gbà ní tá a gbà níyà two thousand and november year two thousand and twenty two Sunday Igboho gan kò lè sọ pé òun ò mọ̀ pé yorùbá ti kúrò owó tán dá seventy seventy thousand dollar náà dá pé ké ké ké Sunday Igboho kó fi recruit ọmọ ogun tó kó wòun tó kó jẹ tí ò fi ṣe nǹkan kan gbogbo àwọn baba Akíntóyè yẹn wọn lè sọ pé wọn mọ̀ pé yorùbá nation ti dá dúró àbí kò yé yín báyìí aláàjì èmi ò kàn fẹ́ sọ ẹ máa tó sọ̀rọ̀ sí mi lẹ́ẹ̀kan yẹn tó sọ pé taná fẹ́ fi jẹ olórí kìnnì kan àwọn ọ̀dọ́ náà ló fẹ́ ṣèjọba káwọn àgbàlagbà yẹn lọ́wọ́ bí wọ́ kán lọ́wọ́ bí wọ́ sí àwọn àwọn ọ̀dọ́ ṣé máa tó bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ṣé kìí ṣọ̀dọ́ ṣé tán bá fà á kalẹ̀ pé kó wá ṣe pírẹ́sídẹ̀ǹtì ṣé ṣé kò lè jẹ pírẹ́sídẹ̀ǹtì àbí ìjọba tádà fẹ́ ṣe nílẹ̀ yorùbá kì í ṣe ìjọba olè wọ́n iná fẹ́ ṣe ẹni tó bá fẹ́ fi ṣe president tátà àwọn ọmọ ìlú bá máa dìbò fún àwọn ará ìlú ló máa yàn fúnra wọn wọ́n dẹ̀ máa wá ìdí ẹ̀ wọ́n máa túṣu dé ìsàlẹ̀ kòkò ibi tó ti wá bóyá bóyá ó ti jalè rí bóyá wọ́n ń jalè níran ẹ̀ àbí wọ́n ti wọ́n ó ti ṣẹ̀wọ̀n rí eléyìí tó jẹ́ pé àwọn tẹ̀wọ̀ndé ló ń ṣe president wọn nílẹ̀ nàìjíríà ẹ̀ gbogbo rọ́bìṣì yẹn kò lè wá sílẹ̀ yorùbá nation láéláé ó ní mo fẹ́ kẹ́ mọ̀ aláàjì bí mo dẹ̀ ṣe wà nísìn èmi ò kàn tẹ́ fẹ́nu bọ̀rọ̀ yorùbá nation mọ́ nǹkan tó dẹ̀ jẹ́ kí n fọ̀rọ̀ fẹ́nu bọ̀rọ̀ yorùbá nation lánàá ni pé ó ti dìgbà ogbó tí àyè bọ̀bọ̀ máa ń tẹnu mọ́ pé ṣé àwọn tó fẹ́ gba yorùbá nation náà lélẹ̀ tó fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ òun ló jẹ́ kí n sọ pé kó máa kó kó máa sọ̀rọ̀ mọ́ kó máa wà lára wọn tó jẹ́ pé pé nítorí mi fẹ́ mi fẹ́ mi fẹ́ tèpè kó wà lára àwọn tèpè máa mọ́ òun ni mo ṣe ń sọ wọ́n rí èèyàn tó fẹnu tẹ́ńbẹ́lì ọ̀rọ̀ Yorùbá nation tọ́ni kó dáwó wọ́n dáwó báyìí owó yẹn bóyá wọ́n fẹ́ mi ṣáà mọ̀ wọ́n ṣáà ń dáwó gbogbo àwọn ọmọ Yorùbá nation ló ń dáwó yẹn tówó yẹn bá ti pé nìsín wọ́n máa gbádé wọlé ni àdẹ̀mọ̀pọ̀ gbọ́bọ̀rọ̀ ṣe ń gbọmọ lọ́wọ́ èkúrọ́ torí ogun yorùbá sí yorùbá òun náà tó ń jà nísìn àwọn tó jẹ́ pé wọ́n rí jẹ nínú ìdàrú wọ́n rí jẹ tó jẹ́ pé ẹkún omijé omijé ọmọ yorùbá ẹkún tán sun òun náà fi ń ṣararin di tán fi ń ṣayọ̀ àwọn bíi lọ́balọ́ba àwọn àwọn bíi èlìtì àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tó jẹ́ pé wọ́n rí jẹ nídìí dàrú tán wa gòdì wa tán ṣe gbogbo ẹ̀ àwọn ni ò fẹ́ ká lọ tó fẹ́ mú wa lọ́wọ́ mú bẹ́ẹ̀ adẹ̀ ti lọ gbogbo wọn ló ti mọ̀ pé Yorùbá nation ti dá dúró àbí kò yé yín báyìí aláàjì so ẹ mọ̀ pé èmi mi kan tẹ́ndà bẹ̀tẹ̀ mi ò fẹ́ wọ́n rí èèyàn tán ni kó dáwó sínú òmìnira yìí ya two thousand and twenty two tá tá tá ń ṣe lọ́wọ́ ẹ̀ tó sọ pé kàkà ilé tó wọ́n á fi dáwó sí pé wọ́n á bà gbogbo ẹ̀ jẹ́ ni ó lọ nàìjíríà fifty thousand dollar ló kó lọ nàìjíríà kidnap wọ́n kidnap ẹ̀ òun nìkan wọ́n dẹ̀ gbé driver ẹ̀ wọ́n gbé wọnú gbó lọ owó tó gbé dọ́là tó gbé sínú portfolio sí mọ́tò ó pòórá ẹ̀yìn ìgbà yẹn fifty million náà tó fi gbòun fúnra ẹ̀ ẹ̀yìn ìgbà yẹn aláàjì gbogbo nǹkan tó gbógúlé ní nàìjíríà gbogbo ilẹ̀ tó rà tó tún fẹ́ máa tà wọ́n tún gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀ ó tún fẹ́ padà sí amẹ́ríkà níbí wọ́n deport ẹ̀ so kò sí gbogbo àwọn tó jẹ́ pé ó fẹnu tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ yorùbá nation tó jẹ́ pé wọn kì í rí repercussion ẹ̀ lára òun ni mi ṣe fẹ́ kí káyé bọ̀bọ̀ kó nípín torí ìfẹ́ tí mo ní sí yín ni mo ní sí gbogbo àwọn ọmọlẹ́yìn yín tó ń bá yín ṣiṣẹ́ aláàjì òun ló kàn jẹ́ kí n sọ̀rọ̀ lánàá tẹ́niyẹn wá sọ ẹnu ẹ̀ ń sọ kinní sí mi tẹ́ sọ pé ẹ ẹ kinní kan kinní kan ṣé wọ́n ṣe fẹ́ kàtẹ́ máa jìyà lọ lélẹ̀ gan-an ẹ kọ́kàn tẹ̀sí jẹ́ ká gba yorùbá nation náà tó bá jẹ́ pé agbára wa ò ní lè ka torí ó sọ lẹ́ẹ̀kan pé ṣé ẹ tán bá tẹ̀ gba yorùbá nation gan náà pé ṣé agbára wọn máa ka kinní kan kinní kan kó tẹ̀sí jẹ́ ká gbà á náà kó ìjẹ́ ká gbà á náà òmò ní kí n sọ fún ní aláàjì ẹ̀yin ẹ̀yin náà sọ fún mi pé ẹ tẹ̀sí máa kọ̀rẹ́ẹ̀tì mi sí nǹkan kan kò sí nǹkan kan tẹ́ fẹ́ kọ̀rẹ́ẹ̀tì mi sí mo mo lọ sí kóòtù gan mo kóòtù mo lọ nàìjíríà ní ní july ọdún tó kọjá mo lọ kóòtù mo lọ kóòtù mo ṣe awareness fún wọn nínú kóòtù mo ṣe awareness fún wọn ní kóòtù kò sí kankan nìkankan lè fi mí ṣe gbogbo wọn ló mọ̀ pẹ́ẹ́pẹ́ yorùbá nation ti dá dúró wọ́n daṣọ bò ni mo mo mo lọ sí local government mo wàásù ìrere yorùbá nation bẹ́ẹ̀ mo lọ mo lọ mo lọ sí sí court mo wàásù ìrere yorùbá nation bẹ èmi náà bímọ odidi grade odidi graduate mẹ́ta ló wà láyà mi nísìnyí tán ríṣẹ́ ẹ wọ́n ti ní kí gbogbo èèyàn máa rẹ́gísítà bá iṣẹ́ téèyàn bá ti ṣe kó máa rẹ́gísítà iṣẹ́ ẹ̀ sílẹ̀ so gbogbo àwọn tó mọ̀ nímọ̀ building construction àwọn tó jẹ́ pé iná ni tiwọn àwọn tó jẹ́ pé omi ni tiwọn Ah, iṣẹ́kíṣẹ́ tó ní kálukú kú bá ti ń ṣe kò dẹ̀ sí ti pé mo kàwé àbí mi kàwé o kàwé wàá ríṣẹ́ o kàwé wàá ríṣẹ́ àwọn nọ́ọ̀sì àwọn dókítà gbogbo wọn náà ni wọ́n ti mú nọ́mbà tán sílẹ̀ kán máa pè sí kán máa rẹ́gísítà orúkọ wọn so ẹ wọn kàn jẹ́ mọ nǹkan tó ń lọ ni wọn jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń lọ rárá Yorùbá nation ti kọjá gbogbo ilé tẹ́ sọ ní aláàjì ó ti kọjá ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ ètò gan ni ẹ pẹ̀lẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ o ó dà ó dìgbà kan ná ó dà. o. ẹ wá gbé kalẹ olóòtú ẹ kú sẹ́yìn. मुखी babjire babs asiki aye bobo na ati abufe adu adu abufe adute lewi ti ki gbogbo le ẹkú shane ẹsìn kú wọngbẹ ẹmí wá sí kàrẹ àmì kú sọnà bí ọkọ ẹ ti ẹ jẹ́ kí mi bẹ̀rẹ̀ látòrí sísì kámẹ́rà sẹ́rí kámẹ́rà yẹn ẹ wọ́n mo ti mo ti sọ wípé kámẹ́rà fóònù yẹn táwọn tó tí Mohbad ń bèrè kó tó di pé ó dolóògbé fóònù yẹn tó bá jẹ́ pé iPhone ni fóònù yẹn ṣe pé ó possible hundred percent kò wọ́n recover gbogbo tó wà lórí fóònù yẹn èmi ni message conversation even though cctv camera lé ẹ tó bá install sórí aago yẹn wọ́n máa recover ẹ tó bá jẹ́ pé iphone tó bá jẹ́ pé bíi apple tó ń bá lọ sí apple store wọ́n á recover ẹ lórí google chrome máa mọ nọ́mbà fóònù yẹn àti password tó ń lò lórí fóònù yẹn mo sọ fún yín lẹ́nu ní alẹ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n máa recover èmi ní fóònù àwọn cctv camera ṣètò àwọn camera, kan wà àwọn camera, kan wà tó ní mẹ́mórì nínú ṣe bí àwọn kámẹ́rà bí wọ́n ti sọ àwọn kámẹ́rà yẹn sínú ilé àwọn kámẹ́rà kan wà tó ní mẹ́mórì nínú bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ àmọ́rú kámẹ́rà tó tó lò sílẹ̀ rẹ̀ ṣe tó bá ó tó bá lọ síbi àwọn kámẹ́rà yẹn tó bá lọ yọ tó bá yọ àwọn kámẹ́rà yẹn mẹ́mórì káàdì máa ń wà nú omi ṣe láwọn kámẹ́rà kan wà tó yẹ pé tí iná bá lọ tí wọ́n bá múná lọ atanná ìyẹn ní memory card nínú so gẹ́gẹ́ bí jíde bag ti sọ wípé àwọn àìtí ohun tí mo sọ yìí àwọn gan mọ̀ pé it is true àwọn kámẹ́rà kan wà tó ní memory card nínú àwọn kan wà tó yẹ pé wọn ò ní memory card yẹn wọn ò ní memory card àmọ́ orí ètò ìsọ̀sílẹ̀ yẹn ìyẹn kọjá lọ sẹ́rí lórí ẹ̀ẹ́ spending one ìgbà tí mo wo tí mo wo gbà tó wọ court set query number one aṣọ tó wọ̀ yẹn ó ti tíkì jù aṣọ tó wọ̀ yẹn ó ti tíkì jù and then ìgbà tó ń lọ court kò yẹ kó wọ aṣọ tó máa ní wood lórí because ó ní the fresh air kó lè kó everything aṣọ tó wọ̀ yẹn ó ní ó aṣọ yẹn heavy ó ń gbàwẹ̀ ó sì tún á wọ aṣọ tó heavy so ooru ooru yẹn máa wá láti mú kò tún síná níbẹ̀ ìgbà tó ti wọnú kọ́ tí ò ti sina yẹn ló yẹ kó ti off aso yẹn ìgbà tó ti wọnú kọ́ tí ò ti sina dàbí alára ló yẹ kó ti wọ kó ló yẹ kó ti off aso jacket yẹn so ó pẹ̀lú aṣọ yẹn lè pẹ̀lú ooru ooru rẹ̀ ìtì yẹn lè wá láti inú ẹ̀ because ó ń gbàwẹ̀ ìtì yẹn lè wá láti so ó máa ń wá so next time tó ti wọ court àwọn aṣọ tó ti heavy báyẹn á dà kó jẹ́ paṣọ tó ní zip tó lè wọ́ sípò ẹlẹ́ka á because ìgbà tó wọnú kóòtù náà ó tún fúdù ẹ borí kó tó di pé kóòtù bẹ̀rẹ̀ so gbogbo ẹ náà lè fún ní it ìyẹn bẹ́ẹ̀ ṣètúárì ẹ̀ gẹ́gẹ́ bí girama ti sọ lórí ẹ̀ wùmí nígbà tẹ bí girama níbẹ̀rẹ̀ pé kí ni a kí ló lè ṣẹlẹ̀ wọ́n ti sọ kò nídìí pé à ń wàásù mọ́ ìwàásù sí Wùmí gan ti mọ̀ pé yes ibi tọrọ dé nísìnyí ó kàn máa sáré bíi àgékù ejò tó ń jakoro káàkiri ní ti wà yẹn nísìnyí àgékù ejò tó ń jakoro káàkiri ní ti wà yẹn nísìnyí so kò sí nǹkankan méjì this time around nígbà tọrọ ti lọ báyìí nísìnyí ọmọ yẹn kan ti gbọmọ yẹn lọ́wọ́ yẹn nísìnyí kó má lọ sọmọ yẹn léṣe ọmọ yẹn ó yẹ kó ti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kó ń wọ́nà tó lé ẹ̀wọ̀n kò easy náà tó máa fẹ́ gbọmọ lọ́wọ́ wèrè kò easy bó ti wà yẹn nísìnyí ọmọ yẹn tó máa fẹ́ gbọmọ yẹn lọ́wọ́ wù mí nísìnyí kò lè easy náà bẹ̀t wọ́n bọ̀lọ̀ gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kó má lọ sìn rẹ̀ lẹ́sìn kó má sọmọ yẹn náà lẹ́sìn ẹ̀ tó o olóòtú nípa àkáǹtì àkáǹtì Mohbad ẹmọlẹ nípa àkáǹtì ẹ kó má jẹ́ ká sọ̀rọ̀ gbàgbé o and then driver driver driver tó gbé wọn lọ wọn ò tí sọ̀rọ̀ lórí rẹ o driver ẹ̀ personal driver ẹ̀ gángan ibo ló wà personal driver Mohbad tó ń gbé kiri ibo ló wà àti driver tó gbé wọn lọ sí Ìkòròdú show yẹn ibo ni wọ́n wà. dírẹ́bà méjèèjì yẹn ó yẹ kí wọ́n ti pè wọ́n káwọn yẹn ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò and then oríṣiríṣi máa máa jáde nísìn gbogbo àṣírí ẹ mọ̀ kúrú fọ́tò tí wọ́n sẹ́ni sí àṣírí ni so àṣírí máa máa tú nísìn àṣírí máa máa jáde wá gẹ́gẹ́ bí àyè ti sọ pé ọrọ yìí ó ka tó pọ̀ eka yẹn mama máa jáde nísìn ẹ̀ka yẹn mama máa ó máa máa fojú hàn ó lóòtú. tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fà kíkì o. tẹ̀bí tara tójú ló mọ̀ ó tún sí yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fà kíkì o. ètò alálùbáríkà àti oníkẹ́. alájà ń ṣàtúkọ̀dé ẹ̀ka lẹ́sà. lẹ́sà o mo kí yín sá ẹ̀kọ́ àfọmọ ènìyàn ṣe ẹ̀kú iṣẹ́ ènìyàn. Rana Ekwabagya lane Ayaba Láàfin àti ìwà àdòfin akéwì mo kì í DJ Bazje gbogbo programu yìí lè ní ni mo kó jẹ inú mi dùn bẹ́ẹ̀ ṣe yànnà wa ní kọ̀ọ̀kan ẹ ṣeun DJ Bazje Alhaji Hamzat Quadri ayaba láàfin ẹ wò ó ẹ bá wa pé mọ́mì wa ìyá èkìtì kí wọ́n fi sùúrù ṣe pẹ̀lú àyè bọ̀bọ̀ àyè gidigba kàn jẹ́ kí àlàyé ara wọn kó yé kó yé ara wọn gan gidi ẹ má jẹ́ kàn jẹ́ kí ìdílé aláyọ̀ wa tó ń tòrò mọ̀rìnmọ̀rìn kí ọmọ àtìyá kọ́ má lọ fi ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá nation kọ́ má lọ fi ba gbogbo nǹkan tí a ti ń bá bọ̀ látọjọ́ ìjẹ́ ọ̀rọ̀ Yorùbá nation inú àdúrà la ṣe ń fi sí fúnra wa o kọ́nà ṣàmù wá kúrò ní òkú ẹrú nítorí gbogbo àwọn èèyàn wa tó wà ní London tó ń jẹ́ diaspora people ó wu àwa náà pé kí wọ́n wá sílé ó wù ó wá wu àwọn ju àwa lọ wípé kí wọ́n dé sílé ṣùgbọ́n nígbà tí ìlú tí àwa wà yìí tó jẹ́ pàtàkì àṣẹ wà nínú ẹ̀ yìí ọlọ́run ló ń fún wa ní ìfọ̀kànbalẹ̀ ńkọ́ nǹkan tá a máa ṣe nìyẹn ẹ á kún fún àdúrà. Alaji, ẹ jọ̀ọ́ ẹ bá wa pé ìyá wa ìyá èkìtì kẹ ẹ bá wa sọ àsọyé fún wọn kí ayé bọ̀bọ̀ náà kó ṣàlàyé fún wọn wọn bá ti ṣàlàyé fún ìyá èkìtì pé kò ń ṣe pé àwọn ń gbè lẹ́yìn wọn àwọn ò gbè lẹ́yìn ìjọba nàìjíríà o ṣùgbọ́n àsọyé pọ̀ ni kó jọ yé ìyá kó jọ yé ọmọ ọ̀rọ̀ tèmi lórí yẹn kò jù bẹ́ẹ̀ lọ ṣe rí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn ń wá Wùmí wọn ò wá Wùmí Wùmí ò sá lọ síbi kankan Alhaji Hamzat Quadri o nínú Èkó sí Ìkòròdú ń bẹ̀ ni Wùmí wà Wùmí ò tí ì kúrò nílùú Èkó Nàìjíríà police dẹ̀ mọ̀ ibi tí Wùmí wà kan lọ bá wa wá Wùmí wẹ́dà wọn ti invite ẹ̀ sínú court wọn ti invite ẹ̀ sínú court Wùmí ò níbi kankan tó ń lọ rárá kí Nigeria police kàn invite ẹ lọ sínú station gangan kó wà ní custody kéèsì ẹ ti débi tí ó gbé lápẹẹrẹ tó jẹ́ pé wọ́n lè mú àṣẹ criminal nǹkan tá a fẹ́ nìyẹn kí wọ́n lọ mú wọn ṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe gbogbo àwọn dàwíṣà tó ń sá kiri ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀kọ́ ti fi ojú mímu hàn kí wọ́n lọ kó gbogbo wọn kán kó àdúrà tó jẹ́ pé orúkọ ẹ̀ ń jẹ́ ìpè yẹn kán kó wọn sínú gálámbẹ̀ kán máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. ah even gan àwọn tí wọn ò yẹ lórí àpèrè ọba tó ń fi ọ̀rọ̀ yàn jókòó síbẹ̀ ṣe bí a gbọ́ pé wọ́n ní pé eh, Nigeria police yìí ń fáìtì wọn ìgbà tó ń fáìtì wọn ibo ni ọ̀rọ̀ tó ń gbà lẹ́nu wọn tó gbé wà. wọn ò sẹ́ńdẹ̀ sí social media ká àmọ́ ibi tí wọ́n gbé bí wọ́n lọ́rọ̀ dé àwọn ẹni ibi tó ń fi ọ̀rọ̀ yàn jọba. gbogbo nǹkan tí a fẹ́ nìyẹn lọ́ọ̀yà bàbá Mohbad ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ dìde lóòótọ́ lẹ ti dìde pé gbogbo àwọn embassies wípé wọn ò gbọ́dọ̀ gba Wùmí láyè kó travel lọ síbi kankan nítorí ẹjọ́ tó máa jẹ́ mo ti rí pé ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lórí ìyẹn ṣùgbọ́n ẹ gbéra ẹ pe àwọn press ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ̀ pé Wùmí wanted ló jẹ́ Wùmí Wùmí kò ń ṣe ìyàwó Mohbad àlè Mohbad ni kò bímọ fún un àlè Mohbad àlè náà jọ jẹ́ lọ́wọ́ ara wọn partner náà jọ jẹ́ kò ń ṣe ìyàwó ẹ̀ point of correction ẹ jẹ́ ẹ ká má pe Wùmí níyàwó Mohbad mọ́ ká má pe Wùmí níyàwó Mohbad mọ́ lọ́ọ̀yà bàbá Mohbad ẹjọ́ ẹ dìde ẹ jẹ́ kó yé àwọn press kó yé gbogbo àwọn oní pépà wípé yes Wùmí is a criminal wọ́n tẹ̀dí ní báyìí sìn à ń wà kó jáde nǹkan tá a fẹ́ kí àwọn ọlọ́pàá kan ṣe nìyẹn nǹkan tá a fẹ́ kí wọ́n ṣe nìyẹn gbogbo àwọn tí wọ́n dẹ̀ lọ síbi iṣó yẹn ní ọjọ́ yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ dírẹ́fà ni o DJ Mohbad ni even ẹni tó kọ́ ilé ilé tí Mohbad ṣe ń gbé yẹn náà lóòótọ́ náà ni wọ́n ti wá bàbá yìí lọ bàbá yìí gan ní ẹjọ́ tó máa jẹ́ nípa CCTV camera gbogbo ọ̀nà tó lè fi wá cctv camera yẹn òun ni mo ti ṣe lálàyé yẹn Wùmí ti rí i pé cctv camera yẹn Mohbad connect ẹ pẹ̀lú fóònù ẹ ló ṣe sísí fóònù yẹn kí ọmọ ẹ tó dákẹ́ ló ń kígbe fóònù yẹn ipe kó bá wọn mú fóònù yẹn nítorí Mohbad ti mọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí gbogbo kan tó ń ṣẹlẹ̀ nínú ilé ìgbà tó sẹ́ẹ̀tì tó fèsì cctv camera ṣùgbọ́n sọ fún prime boy ó jẹ́ kó yé Primeboy náà òun ni Primeboy ṣe ń sọ fún Wùmí wípé kàn jẹ́ kí Wùmí kó kojú òun gangan kó béèrè lọ́wọ́ ẹ̀ tí ó bá ṣe CCTV kámẹ́rà nínú ilé kó fẹ́ béèrè ní ọwọ́ ẹ̀ gangan nítorí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ó ń bẹ ní ọwọ́ Primeboy ó dẹ̀ ti di dandan ó gbọ́dọ̀ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ síta ní April fifteen yẹn pẹ̀lú ògo spending ọlọ́run fún ẹ lálàáfíà àtẹ̀mí gígùn ara ọdún ayọ̀ la máa ṣe àwẹ̀ yìí wà ẹ̀mí à ń là já láyọ̀ àtàlàáfíà stress yẹn pọ̀ jù fún ẹ lóòótọ́ lánàá ṣùgbọ́n mo fẹ́ kí àwọn èèyàn wa kọ́ mọ̀ pé ọmọ bọ̀tá ni ọmọ yẹn kò ń ṣe àjẹpákí bí mi ṣe ń jẹ kò ń ṣe àjẹpákí báwa ṣe ń jẹ ọmọ bọ̀tá ni nítorí inú inú kóòtù tó wà ládó pọ́sibú kì í kó má sí èsì alájà Hamzat Quadri ẹjọ́ ẹ má bínú mo ti rí i pé voice note yìí but bó ṣe wà ní sẹ́wọ̀n ẹ bá mi pé ẹjọ́ ìṣẹ́ tó rẹ ọlọ́run. e ẹ jẹ́ kí a sọ ìyókù di ní abala people's opinion níbi tí a ti láǹfààní láti máa play voice note àwọn èèyàn ní ọlọ́kan lágbára ọlọ́run nǹkan tí àwọn èèyàn sọ òun náà lẹ́tí àkótó ẹ̀ lágbára wá sí nígbà tó bá ẹ ṣe gan tẹ́ wà pẹ̀lú wa látàárọ̀ tí ń tòótọ́ Quadri Hamzat ẹ ṣeun. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV la fẹ́ máa. tẹlifíṣàn dáńgájíá. QHTV e la fẹ́ máa wò. ògbóǹgẹ̀ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV e la fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV e la fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QHTV la fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QHTV la fẹ́ máa wò àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìpínpín tó mú ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. ẹ̀fẹ̀ ti wá létí yìí lárugẹ QH TV lágbádẹ́ fún ẹ. QH TV Accra and beyond.